وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا قوم مولانا ميكا هوايلان اوليفياي دو منايكا كا ومولي سبحانه وتعالى ọmọ ẹka ọmọ náà ndọbanye ọdọ mọrí yìí wọta dọọ mọrí do dọọ mẹnika àwọn ọmọ náà ń wé yìí wẹ abozal janna dáa náà hẹtẹ abozira di gùọ abi shaitan ìrìnrìn dọọ mọrí yìí. towa cheke cheke ana kuntu muri sallallahu alaihi wasallam ne ka ini hadisi na imam al-bukhari da oka idza dakhala ramadan futiha abwab al-janna wa ghulqat abwab nar wa sulsilat shayatin anabka inu wawe ashe abuziragu ashe abuzi janna na ala tuwa abi shaitan cheke cheke ubele ka sana koro iza dore nwe lo ime da abuzi is kono mo iza abisana mi kozo modi akwazazu we kwere koza modiri ina onon rake on water uh, on water of she turn in one dog she turn off nisa when our on how he home away she turn in why at she turn in osana nyam kon kata tu aya tay water abu kuntu sallallahu alaihi wasallam ka muri o ma da ne honon wan yi shi tana na ka dole anai ka bẹ́ẹ̀ ma basori ẹni ka akakawa dun odi yin ẹsẹ náà lọ́mọ ẹ̀rọ mẹ́tò ní wọn nánu ọ̀rùka inú wọn nánu ó mórí tsi koran yẹtẹn ìnira hó ẹkọ hẹnyà ìnan anahe laylatul qadr ìrẹwọn náà ẹka báyọ̀ náà wọ́n wá múlíọ̀ náà wọ́n imela àwọn ní ramadan náà lọ sí wáyé tó ọ yẹ bá má ẹkẹ náà ló mú yọdá ẹkọ ní amẹ náà ìlàwọ àwìn nínú ẹka ìlàwọ kònyà dóhùn ní ọwọ àkàhìn ọwọ àkàhìn ìjẹ wàá rà bẹ lónìí tùkàwọ anyi ìlà ẹbẹ náà torí hìntà this one yẹn more than eighty eight years eighty eight years in one thousand months. omuli ono kaka eyamebe eh, omuli ka khayrun min alfin shahr laylatul qadr non ono nyi ubanyihuni ohwe bena ati kihintan umuri bena adehe agoya abanyi sono so de latu kodu ubanya ni enyo na ewu muri onya subhanahu wa ta'ala agwa doka inire yana inire yana ka ya zaru eba bu ramadan obu ramadan oyo wuru umuri ase 1000 months twebe eh eh era ho kunya nan kene o mori zi twebe o ramadan wo hana kaka every second every minute every hour nan is important wa kwa swara inu hono nda chere oka wa mibada ɛhɔ no yɛ akɔ ato no hɔ no no ɛhɔ yɛ no ato ɛna hɔ ramadan no no bɛn kata hyɛ tɔn imam shafi'i rahimahullah ɔka anyi ɔlɔna kusa lain man lasi. This shaitan is going to cause again in Ramadan. Ọ̀nà wọn náà kó sálà. Shaitan wọn ní sikọ̀ náà kó zigi. Dányà ọ̀nà ṣáwà yẹn náà tẹ̀tẹ̀ ẹ̀yìn mọ́lẹ́sìn. Shaitan ọkàn rẹ̀ náà dọ̀rẹ́ sílẹ̀ mẹ́wàá nyúgìnì. Shaitan ọ̀rẹ́ náà dọ̀rẹ́ sílẹ̀ mẹ́wàá nyúgìnì. dan nakusala anasala nkuta ishetan akaya nka wani sikoni wezigi awon isala throughout out ọnyanwere agwọkọ ọ na-asọrọ anọ shawe ụwa na-atụ awanya na adọ na onwe dombori yan wata dosiri ụwa na-atụ hụ nire nri aruna sɛ ɔyɛ wɔn ne ato ho nire niwɛ ɛɛ daika isɛ na ɔmɔri sika yasɛ ŋɔ ɔniri sɛ no sika yɛ alɛ si gyina to ɛho nan isi konya àwọn sika yasɛ gyina ɛho nan wàhálà nyɛ ŋɔ yɛ ɔmɔri yìí be ka bisana wasi go oni ha nwa murihi ona osiri e murihi nkoron ona oka omori ka ahoni sono ndo ahonan omori ki son a me da masuru yan ka ehon no yin ngwe kene dono hinu muri aye oni e ha nwa murihi ona omori ore kwa bisa chiri won omori subhanahu wata ta'ala àbọ̀ yẹn wọ̀ bẹ́ẹ̀ sí ọmọdé kìfà tẹ́kùlọ́ wọ́n yọ alẹ́ mọ̀kọ́mọ́lọ́ yẹn wọ̀ ayé mórí kò mórí wà zọ́n sani ní sọ́tù bákọ̀rọ̀ ọmọdé kò wọ́n yẹ tẹ́kùlọ́ yẹ jẹ́ aláhu mahraja wàrúdókòwò mi haisu láyà tásib ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرًا omori kɔtɔ tora na eke hɛn omori hi ɔne ba moze yɔ dɔ gyina to ɛho ne nkɔtɔ na ɔyɛ nan ɔne oti dɔ gye ago ke hɛn wan dɔ ne mize yɛ ha na eke oture yi kɔtɔ tora na ekɔrɔ ahyɛ ɛtoro omori hi omori yɛ ɔhɔ awo omori otu ɛhin na abere ani domo hɛrɛ ameka abere gbem jere ne kadara omori mezi kɔrɔ ha ɔyɛ no. awasa umuriko man yattaqillah yukaffiru anhu sayyi'ati atatrona ke yango murihi umuriki doni nyina koze yo abakuya na ikoma mene honon awasa umuriko man yattaqillah yaj'al lahu min amrihi yusra atɔtɔ na eke hia ŋomori do mori ma bere ani ɔkɔrɔ ɔbɔ yirɔ oze han do mori rɔ yɔ awɔsa mori kaye walaw anna ahlal korɔ amanu watakaw lafatahna alayhim barakati mina sama iwal ard omori ka anne kɔrɔ anne ɛyɛ hana dɔwɔ mori de hia ŋomori hin ɔni hali noze enisama di izaaji ne to hejo onisama yi wa di izaaji ne to ehune tesu yi wa lórí yìí ọmọ àzọ ọhún ni sama ó ti tó ìdá ìkẹ ẹnu ọbanibanye yà sẹ ìbá ọhún ni tesu dẹ yà sẹ ẹyin sọrọ ìbánibanye ọhún ni tesu ani ere anwahe morihi meyan anwahe morihi dɔbisi konya anayi ka aban ne bi omori yɛ na wa ha zaunan aban ne bibem ɛka akɔlɔ dɔw ɛka akɔlɔ msana wɔ ama ɛgye kake hɛ ŋomori hi dɔɔlɔ ma bɛhan tire so an ko mori mɛ kaa mɛ inu mɔ ne yɛrɛ ase nyɛ nkatan kadzaba ashabu al mursalin إذ قال لهم أخوكم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون كذب أصحاب عاد المرسلين إذ قال لهم أهوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون دمون من أين دمون ترى سورة شعراء دوريكا أذان نبيلن بنا كلتي إذ قال لهم ألا تتقون إنما من أيوكا yango morihini yango morihini kasi jaka yango mori da sasa sasa sabe ana nka ne bisho ibn akaya waka ala tattakun inni lakum rasulun amin wenya wa hemori ni padakitar eme won to morihi ana ika wanyi da ana tutu ni fattakullah wa atiun go hemo mori do sasa ne wala tabkhasu an-nas ashiya'ahum asore mazari ni jawani sa zanni azure ni nono du kenyi yanni sore na koko du ture wu yanni azore visa hura sore ne za do kweni ne za hiru iya so kweni di hiru so ana ni azore joro na zan wala ta'saw fil ardi mufsidin azore me ne me hidu si do tere so tezun abi an nebi omori ije ya ka ala kinya ngohe muri mona yon kata ben angohe muri ono ono bi isana kaka umuri iska anyi na ono ya shonyi abisa so kurare kutiba alaikum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun umuri ka ma ma babu ni an kuma ma babu ya na do do wa benni obudu anyang hoy mulhin do mori si fiki wa we dota wa kanan ayaman madudat faman kana minkum maridun aw ala safar fa iddatu min ayamin ukhra ijira no do mori ka po ijora zete dore ka شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر عدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أهل لكم ليلة, ليلة الصيام رفسوا إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم آقفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس ولعلهم يتقون لكن التقوى هم الزيتين credentials ní daba admin tiaw tini school ana he ramadan ramadan madrasa school orin desi kawa kɔsi sɔlɔ ɔrùn nani esi kawa kɔsi sùúrù nani ló ń yẹ wọn sùúrù ìjà ń yẹ wọn àkó do yẹn nìyẹn esi kawa kɔsi ɔyẹ mayan bayan náà wà o ló ń wọn àkó do a àṣẹ ke àdánù ẹ̀yìn sɔrɔ yà ánú wọn mẹ kó wà wọn esi kawa kɔsi ẹni wà wọn nani. ịsa na ahịa ka ọzọ nyebira ịzọ onye humility ọzọ nyebira anọda sivada wee si olo wee ihu nada wee si nwa tụrụka bala da ọrada ze da ọrada amọpa agoke na ọnọ anyị na ewekọ komri howe wa ọrọba wa ọnọ si awon akwa bai ị na ọnọ bene kɔsɔ kɔsɛ kur'an na wata gbɔn mori shɔti ina ka ne ma kare awɛ kisharu ramadan alladhi unzila fihi alquran in wa ono no ni chi quran heten do ay ko mori ko no kosan on to mori sallallahu alaihi wasallam aw ka ru ki malaika jibril ne chi we no don don ri oso quran ni hore baba den nazete is in wada ka velema tinyo do haraka inu wa onon menes kose ka akuna fila da ha tarawih omi wa kwewe o abuke oro nyonya inu honon ana ho nawe o me di baba we kwonya kwera kweta asa abani jowo inu ha ono wenes kolo kose amemero ka odo sire nu koku nu mo roru ago ko roru e ka wa shawe iri na wa na shawe iya wa na shawe ba nye tunu we kunyin re wa shawe e we ya wa shawe anyi so nu iri na kunyin ka wa shawe e we iri na wa shawe abisa sabe we ko shawe ni agwadure kɛlɛnyi ŋun bɛ a kɔɔ yɛrɛ la ɔɔri saa o wɛnyi an b'a butu sa na o nɔnɔ ŋun tó sallallahu alaihi wa sallam ɔkaru basɔ imin lɛyisa lahu min suyam illa juuci wala atosh kazawra rubaaya like ɛn yi sɛ ni nyina o nɛsi ebi ŋun wa na Kwa a to nyi ya na kowa mun na dɔ ta wa ye a sɛ ko ŋun ya o lɛ nyi kɛnɛ ya wa Ah, agwekawa mara ya dawere ni dikaye isana ba me do shaya inete di asha ire murihi di ahun re ka kene kene di amere bo da si shaitan ya mukoro nai alladhina amanu tatma'inna qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innu alqulub amurika ɛde na dɔw ɔyɛ tam ayɛ omori hi ɛsɛ ehyia ne tɛ yɛn wɛn omori kɛ ɔnan ɛhɛ bɛtɔ ɔrɛ nini kadi ɔyɛ tam ayɛ omori hi ayɛ sɛ yɛn tɛn zikiri ne kekere na ɔnon awika ɔdɔ kɔ koran zikiri ne ehu atora ɔkɔ wɛɛyɛ do wa kɔsan ina ɔnɔ bi sika koran de sizo omori ka ɔhɔ koran e, o kwuru a nọchi ya ni n'ọsọ kwuru a nọọsọ mere na-anọ n'ọnụnụ agwagwo wee zere ka ọ kwụsịp dole ka anyị yi nnukwu ahụ nọ a asị ezu enwụ kwuru a ka aghị enwụ ọ na-eyara ka ọdọọzụ na-eyara ka ọ na-etụmanụ ọ ka ha n'etụmanụ agoke Qur'an ina ni a biso ni yesi yan ina ni o inan khabaru man qablakum itopal na ke diga diga be rene me mehin ni ana mo ida ni o mo ni suwa to ida ana me ne mehin ni o mo me suwa ro inan e hidayah oyiwere jozi ina na oyan oyiwere jozi na ina qur'anan ono muri chete ina wawan wo muri chete ina wawen ya shawe disi nyangwa he muri o ya nyawnyi oyiwere jozi na ni nan zalikal kitabu la raiba fi hudan liman lilmuttaqin ko omuri ka qur'an non e o jere ko ikido no muri o rewen dɔbi oyi mori jojin dɔbi hudan amɛbi hudan lil nas lil mutaqin yɛrina yi ka ɛbɛ ayɛ yini ahono de ihe ahụ mori were ka koran ịchọ ịnụ ha wee awa ịwa aba dosi nye takwa wa aba do anyị takwa do koran were guidance mi náà dọ̀sí koran mi gáà ní ẹ̀sìn báyìí koran náà báyìí mẹ́ẹ́ isanisi kaa kaawin koro ayakorou ikro kur'aanan laaki kur'aan umini isana horaaba tulada kapuru recital ini kiraa ohureben isanabru kaa kaawin esanabru kaa cireehu ɛwɔ sɛ ɛwɔ ka kyerɛ da asɔrɔ da ase toɔ mu ɔgɔ ɔdɔ lɛ hɔ nɔn koran agɔ ɔdɔ lɛ kisɛ naa ka kɔɔhin esi paapu na omori kaya ntomori sɔrɔ sɛlɛm sɔbi ikorɔ ka ikorɔ read isɔnu wo read awɔ isɔnu ɔnu ɔtɔ dɔn isɔnu ɔmi isɔnu ɔdɔ reading koran ikorɔ koran waa kisɛ naa ka aka ìjọba àrẹ bá aka ayọ lumode sọ ọnyà kọla ni aso kakẹnẹ bi ismi rọbika ka ẹni rẹ yóò múri yà o ọ̀nà mi dọ́múri yóò tún ẹ̀yẹ̀ yín hẹtẹ dọ́ọ̀tí bisimilahi rahman rahim àbísúrò ẹ̀yẹ̀ yín lọ́múri yóò tún yẹ o mi tí ọ bẹ àkọ́ sí bisimilahi yìí ma ọ̀dí sahaba ni ananka imamu ibn jazari àti imamu suyuti ẹni mímika ní ulumul qur'an kisahabi nẹka ga lam nakun na'lam nihayata sura illa bin nuzuli bisimilahi rahman rahim ẹnẹ maa ẹ à ń tó mu di aya bẹ aya bẹ suro nyɛ ɔrɔ azɛtɛ ɛnɛ yɛ ayɛ ɛyɛ yɛlɛ ekyi bisimilahi ɔwɔ ɛtɛ dɛnɛ kisuro ɔwɔ lɛ nyina na bisimilah bene sika waa ke kur'an waa bɛ dɔ ka hukuntun lɛ na kaa ka ikurɔ bi ismi rɔbik ka dini ne homuri yaa dɛwɔ lɛ nyimi kur'an do ka bisimilahi arrahmani arrahim. qur'an ọba manfani yẹrẹn dọba wẹrẹnyi dọ halakẹni mun na waya ina ina ko qur'an na manfani an kuma ya ka azayin ne hanon ọ azayin ne hanon do nlo ina wọn na rẹnyi na dọrọ guda rẹ ijọ na rẹ da ki short ọ rà rẹnyi. ẹ̀wọ́n ni mo yà kàn kẹfà máa rọ́bì hàtìjà rọ́tùhùn wọ́n máa kánú mọ̀tàdín ẹ̀lẹ́nà ẹ̀nẹ́ rẹ̀ bá rí ọgọ̀ tìjà rọ́tùhùn níhùn náà kẹfà sẹ́yìn náà nù wọ́n máa kánú mọ̀tàdín ẹ̀nẹ́ rẹ̀ rọ̀ òjòzì. àwọ̀ kùránà mẹ̀rẹ̀ yàn kùránà ní iran yóò dé lu bíi kẹsìrán wọ́n yà á di bíi kẹsìrán àmọ́ wọ́n má yóò dé lu bíi ilal fasikin. qur'ani ba gwezo roro kathiro muri kanva roro wa yahdi bihi kathiro dole ba bozoro rutulin omurika wa ma yudillu bihi ila alfasiqin enyo nebebu ebi fasiki alfisk ibi oyime anaika ibi onu anyị mime jamba osi me ko mun hinan isa non uko ye aka ma me uko we me ay na bi fisk ate oyi mi munafikenci dole mi bi munafiki fisk arewa non jomore jo munafiki ni doka المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون فسق وملك منافقين أنا الفاسقون وما يدل به إلى الفاسقين àti ìsirẹ́lì nyinin ọ̀nù kuranu ọba àǹfààní yẹn zọ́ọ̀rọ̀ọ̀rọ̀ ẹ̀hẹ̀ kuranu múlẹ̀ mi tí ó ka wa itama ya zanne do mi kala ne nya wa yomuri umuri kitoha ma anzalna alayka alqur'ana litashqa illa tazkiratan liman yakhsha onochi umuri kitoha umuri isas toha kan onochi qur'an yete kuwa okure so dibitwala bani chweten ka awaitama yɛdɛ na ɛkɛ baa sɛ mu kɔrɔ dɛ yɛyɛ ahomori agoa wɔ quran ɛnu hɔ ahono no ebi tso yɛ tɛbɛ ahono ahono no ɛɛ ebi e. e tso bɛ tɛbɛ ahono ne lɔɔku mafoz bɛ ahono ne ɛne sam paapa edi yɛ naahi baitul iz baitul izza ile cewa hun ija kure cewa ta zawo di malaika jibril alaihi salam don ko ana da kiri ana ile hore da waka yanto mulhim sallallahu alaihi wasallam ago oyici ya tanu ponya a oiwuru ba wata ni baitul izza don mulka ke anzala inna anzalnahu fi laylatil qadr don man ci isa man ci ta at once abi anzala agodo mulk inna anzalnahu shahr ramadan alladhi unzila fihi alquran ayiko na shobe ikiku don bi nazala nazalahu ruhul amin على قلبك لتكون أعصى أمرك إنا نحن نزلنا الذكر وإن له لحافظون أكن نزل دي سوما جيته كن كن كنيا أنزل ينزل انزل انزالا نزل ينزل نزل نزولا oita hochiete nazala bana kwana na periodic span of 23 years ama oichiete no ponya era we ko henyorin domuri anzala do choete aban oy wor honi lawul mafuz láwọn ní baitul izz mùsùlùmí ṣùgbọ́n Qur'an no muri man ciwe do mu ya kai obanyan Qur'an no daika onobi ɛyɛ ni mɛ kaka isabi modus operandis ɔyɛ ko abisana yɛ e ka manual amis kaya mɛ ha yɛ nono amis kaya mɛ hɛ ɔlɔna hi tv na lórí manual lan hiri nu etsi dɔ sikɔlɔ bɛ hiri aban hiri nu etsi dɔ wanda hɛlɛ da wɔkati ni wɔnɔ hiri nu rɛ yɛ na kanyi do du da awɔ kato awɔ kur'an yɛn amɛrɛ kan mi ha yi se yà mi domori hinɛ tu yi se yà mi domori soyare yi se yà mi domori kule yɛ ta yi se yà mi du di yi no si ye hanu hanu aban ohini kur'an. ontomori sallallahu alaihi wa sallam ɔka khairukum man ta'allama alqur'ana wa 'allama ona nyo da huna un kekere ona wona ka o ko qur'an do na zo ya zan ona nyo da huna kekere ona wona ko qur'an wa 'allamahu do na zo ya zan agu ko mun wata ya zan ar-rahman علم القرآن خلق الإنسان علمه البيان ومن نبي الرحمن أمي أيام بناي كينيه ومن أنا أنا زوان أنا زوان القرآن القرآن ده بنوه نبى ويلي القرآن هذا هو بريان ومن يزكى ويه ويه أني wanye nwunye dọọ aleso dịrị ube Quran ọ bụ ukonye anaghị ka wara anyị domori si paun ondure ka anyị Quran jen ekele anyị mụ dịrị ekele ara m ihu nwoke wọma na-atụ enehu eboro wakọ m ibiri dịwa nye mgbe etere o nidike wee ridi makaveli eh? James Hadley Chase Lord Denning Karl Marx Lenin Nicholas Max Weber àtẹni abọ́bẹ́nẹ̀ níyàn ó yẹ ẹ̀rìn Quran náà sì jọwọ́ ẹ̀dùn ọ̀yẹ̀ èkó Quran ọ̀fi sanáfà ìtẹ̀nu kékeré ní ẹ̀hónú ni ọ̀nà kúrò kẹ́ ní èyí tó Quran pàtàkì ɛmɛ bi ne ho non ɛkɛdɛ enyo mori yi dai ko kura na kura wan kɛdɛ enyo mori yi zɛtɛ o dai ki nature nature ma ne tun kɛnyi ɛnze destroy her every time time yɔn da nyɛ la time yɔn da ɛlɛ ko nyɛ la. Quran ab boye mana gohinan don mori mi ko qur'an a bisana da be abu ne ke di chiye iwe ne don mori kwenyi ko din do modify enyin da ba ben that's to no qur'an a situnu qur'an domori ko kaka yi yɔnabɔ ɛnɛ kom kɔrɔ kur'an no nya kɛnɛ ɔkɔ am kɔrɔ no kur'an awur ka azɛ kɔsɛ mu kɔrɔ no kur'an dɔla disawurɔ azani especially azana ku yinu ma na na ana do yinu mo to mo sallallahu alaihi wasallam Abeni bem qur'an no meka enne bazana eka ene babe qaumun adilun eyabe iragwa ka ibe ame ọkara yi ina kanira gwanawo iba mu kare ragwanawo yawmal qiyamah duwere umri sosu qur'ani me umri na kai ni qur'an ka kuntum khayra umma ukhrijat linnas umri ke unazan nabi ya unazan muhammad rasulullah sallallahu alaihi wasallam ya unu kekere ina abira gwanon hora to ben ya unonyo ya kekere ono ne tutuhe azan kaziri wa hama yom al kiyama da ha nebi use aba ha ba nebi use bem da anebi na enya nebi another na ebe akụ hiriche jago koze si nyime roya anebi na ọka domorika because la katin koran ka wala nas alanna alladhina ursila ilaihim wala nas'alanna al-mursalin omurika abonnon tuhi anwa hawasi ka akotonin wala nas'alanna al-mursalin abalana ka kaya tutule ba hawasi ka koto hawasi daka alam yatikum nazir an kadhaka nono daka mm oh numuriya anibi nusika akweko towa dani bi kɔnɔ kotoɔ tɔ murika ɛwɔni kɛlɛ kotoɔ ni ani bi kɔnɔ kotoɔ ni da ani bi sike naa di bi nu dɔkatɔ ummatun wasatɔ ummatun muhammad muhammadiya azan nebi ɛni ba mi bi nu da ba hɔ yi si domori ka ahɛ yaa di bi nu a kotoɔ yi wa de kan. hin akutewa ah, ime umuri oka inu Qur'an akuto ah, onin akamai ah, ngwa onin ukawe ngwa onin kasudo onin Qur'an man si position onin ko muri hin do mulika weri suratu al imran umulika bismillahir rahmanir rahim alif lam mim la ilaha إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس والآن وأنزل الفرقان أمريكا أنوتي نزل عليك الكتاب بالحق أنوتي قرآن يتي وانتم صلى الله عليه وسلم وانتم ويتشوهتان عرشة سنوة آدم هنا عرشة سنوة lere da iza musaddiqan lima bayna yadayhi qur'ana non da ko ide nan da do be ni wena de be dawa be do qur'ana ka ka de nya tawra ana sai yande musa alaihi salam abdin yi zabura ana sai yande bi daud alaihi salam ko sai ko to yaden injila ana sai annabi isa alaihi salam ko sai ko to yaden ne qur'ana wana mun ko ide da wa anzala at-taurata wal injil mulki di ci tawra hetan at injila hetan atawron rijilan imi tiyo hete seme min qabl hudan linnas inu wana dire evi guidance yadan wa anzal al furqan amma bore an dichi quran heten ka kono ko guidance quran oben abu anabo da da kunyo sum koron hebe quran awo quran bene chiya banahe wena wene chi ilagwanyi da ilagwana de twi ba da kase mkoro qur'an no oni yezika omuri osi aya to da se zwenwo se ba ni ni qur'an no so muri kono nyoy kai ni qur'an no so muri zika se hunu qur'an muna qur'an mun do zo ya bai wori qur'an ami chohete suratul alaq iqra bi ismi rabbika allazi khalaq omurika ka inire he omuri yawo do muri chi aya chiheten iqra bi ismi rabbika allazi khalaq omurika ka inire he omuri yawo omuri anawe ka ono tunan khalaqal insana min alaq omuri anawe ka ka ọ̀nà tó náà làhùn ní alak enyina hùn enyina hùn múlẹ̀ náà tó làhùn náà ẹ̀rì ni múlẹ̀ ọ̀tọ̀ ẹ̀hùn ní mọ̀nkẹ́ ànánkẹ́ darwin charles darwin alakọ̀nà kwara ní náà. ikro umurika ka wa rabbukal akram omuri hiyawo iwani muhammad ọ̀nà jubanyu kékeré alẹ́zi alamabil kọlam omuri náà ẹ̀ka ọ̀nà zuwazisan bil kọlam biwasitatil kọlam nka jeli isawo ìkyẹrisa ase zuwazisan. allama al-insana ma lam ya'lam umuna na zuwa zannin isa na kaka azanneye ana zuwa in iya ya ne isa roro dum man ci ayanan yeten ami ce yete daka ni bioka da ne bi dori cinan ne hi kasebela ebeva echi ayinon yeteyon dore chi nangu nihi lokuta pare ngwanin aguko oni malaika jibril uretere an malaika jibril malaika e ini achari malaika ni ene ini angelic form e ni were wiwe azahun ija e nebile ɗaya ce kakwa yawon da ba a wanwani john richi hun to e ha izaya ini garu ini garu hira inu to ha nahi hira cave e hira ijo to ha we do na hun e hun saman nok nok emana kare hori jo ana jibril wa anta rasulullah ke hore waje na we ni ma jibrilin e wa won to mulhin idanan dan ni kwa kwa kwechin dan an wode khadija usani doka zamiluni zamiluni dachikumeu dachikumeu da isha chachi kwe mweteren a ah, khadija dosa jikwe mweteren osha chikwe mu untu musa salam no malet because malaika wele wadaka chete du mwen kwizi kwan we ile wama nili malaika abisam nan wey kuriyon waman man kan je yon wa beyin malaika ni awakan kunyara ahon na sama be ba kitis mun na mewa raw raw ono meka dole kelenye malaiku so ma hori to da wey ba hore mu da dole kelenye dole ko ma to mare kas dole kuri ru'yatu malakul maut on on on wata bi maut usu ala bin kuri malaika na na doro ana za ka eko me ya nibia na ka ka ko ya malekoro oje do nure ore re de uza do ko hono su ina ja na wanwa jin ane bi du se wo ju ani mo nya kene re to pon horen weri malai weri malaika every ne every zo zo ko malaika in the angelic form malaika jibril be hon to muri amado sa chero za be o malaika ne be every ha be ọ̀ntún wọn rán ará àpàràtì kú ẹ̀hún sọlá ọ̀lẹ̀ sẹ́lẹ̀m àtẹnà àpàrà kú ẹ̀hún ọ̀dọ́ àgbẹ̀mọ̀ rẹ̀ dé ìtọ́ ẹ̀ dọ́kà ọ̀ ní ìyọ̀ lóyún rú àti náà yàn tó ẹ̀ ìjẹ̀yìn ọ̀kìzàmì lónìí ìjẹ̀yìn dọ́kì dásirónì dásirónì man àtsọ̀nà tí yín okú rẹ̀ tẹ̀lé ká mọ̀lẹ́kọ̀ gbọ́ ọ̀sùn ìran wọ́n Wee iri ọka ha si ya na mekogo na bọka ọya dịka ọdịja dodibo banin ana eke ya nọrọ atọ ha dọka ọtọmiri gbachi uri ya ụdịrị wee kwe iri ọtọmiri kono kuri dọka ọnọ is a good spirit ọnọ na ebe ụnọ is ọbị inu n'omori kaara alijanu yɛn umar na elehori jɔn ɔn mɛtɔn wɔn awa ho sɔn dɔn huban de yan iri hɛhɛ bo sɛn mi ni sɛ ɔn de ko irɔn ma malaka jibiru suhu osu ko nirɔ ɔn nirɔ awa ho nyinɛ dɔba sɔ ni tu ɔn kɔlɔn ni anahi. Waraqa bin Nawfal Waraqa bin Nawfal do shoni tuwan da waka hanka iso nile iso nile yo do Waraqa ka iya e